Òkèrè òdìlé oníṣègùn oògùn ọ̀ràn mi ò ẹ má wulẹ̀ sàríkà ìtọ̀ ah! ń mi o irú ìtọ̀ rè jẹ́ bùjó bí. má tọ̀ síbẹ̀ yẹn. ta mo kàn fẹ́ sáré má tọ̀ bí ni. mo ní kó má tọ̀ síbẹ̀. Ah, ah! Ah, tó bá yẹ kójò ló rọ̀ ṣe máa ní kójò máa rọ̀ ni ó dàtẹ́ bá ní pé kí n máa tọ̀ síbí máa tọ̀ sórí àpáta yìí ń gbà ẹ́ máa tọ̀ síbí máa tọ̀ sórí àpáta yìí máa tọ̀ sórí àpáta lórí àpáta yìí máa tọ̀ sí. wà á kan àbọ̀ àbùkù ah, àbùkù. kí ló tẹ́ ni pé kí n máa tọ̀ sí gbogbo bíi kí ló tẹ́ ìhàlẹ̀ mọ̀ mi kí ló ṣẹlẹ̀ ta ló sọ̀rọ̀ gangan. ó dàbẹ́ nípa àbùkù yẹn ah, gbé ògiri ẹ fi ṣahun ẹ tún forí àpáta ẹ tún fi ṣahun ẹ ń filẹ̀ ṣahun àwọn àwọn òṣì wọn filẹ̀ ṣahun. lo ṣẹlẹ̀ kí ló wà nù gbẹ́gẹ́yàn tọ̀ ẹ àwọn ni yín àwọn ni yín àwọn ni yín. Ah, Ọlọ́run pẹ̀lú bí mo ara mi pòyì kiri mo ni ah, I am living a good life òbí mi ṣe funfun. Ah! ẹ̀rọ abẹ́mi àbí. bọ́dà. nǹkan tẹ́ rí ló fi pariwo ha. ibi kí ló lè tí mi ò lè tọ̀ síbí ṣé nǹkan ń ṣe yín ládùúgbò yìí ni mo fẹ́ tọ̀ síbẹ̀ yẹn náà arábìnrin kan wọ́n ń bìnrin ni mo gbọ́ ó wà nínú ilé bẹ́ẹ̀ oníkì má tọ̀ ságbẹ́ ògiri mo tún fẹ́ tọ̀ síwájú ẹ̀ níbi orí àpáta oníkì má tọ̀ síbẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ jẹ́ kí n sọ nǹkan fún ibi tẹ́ ẹ tọ̀ sí ẹ̀wọ̀n kí n tọ̀ síbẹ̀ o àwọn tẹ ẹni tó nílé wọn kí n gbá kíyàn tọ̀ sí gbogbo àgbègbè yìí ẹ gbọ́. gbogbo àgbègbè yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ábítàkẹ́ lọ bá wọn torí àwọn náà mọ ìdí tí òfin tí òfin tọ́ sí bíbá yìí. nìkéni ni. come off it kẹ́ bá fòṣì lọ mi kẹ́ dá padà lọ́wọ́n ní jẹ́kẹ́ mi fóṣù what's that rubbish má fọ́ṣì lọ mí jọ kó kó mi wọ́n ṣe nítòsí bẹ́ẹ̀. ọmọ làbàkẹ́ ó ṣe tó bá ti já ewé yẹn tán ewé mi tó bá fẹ́ lọ já má fi ọwọ́ òsì já o torí tó bá lè fi ọwọ́ òsì já ó bàjẹ́ ni o o ti gbọ́ mi má lo ọwọ́ òsì o bí a ṣe ra mọ́. Are you the one standing like a mama? Are you the one foising that like a holy woman? Money, ní ṣé wọ ni? Ṣé wọ ló sọ̀rọ̀ nínú ilé bẹ́ẹ̀ tó ní pé kí n má Are you the one? Ṣé wọ ni? Tòró wà nínú aṣọ funfun wa ti money. gan nìyẹn àbí báwo? orí ẹ má bínú sẹ́yìn lẹ ń sọ lẹ́ẹ̀kan tẹ́ni méjì má tọ̀ síbẹ̀ kí má tọ̀ síbẹ̀ mo fẹ́ mọ ìdí tẹ́ fi ní pé kí má tọ̀ síbẹ̀ gangan ni torí èèyàn kan pàdé mi ń sìn orí kí wàá béèrè ìdí lọ́wọ́ yín mo fẹ́ béèrè ìdí. ṣé wò kọ́ ni ṣé màmá ẹ wà nulẹ̀ ni ṣé màmá ẹ ló sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. màmá wà nulẹ̀. <laughs> ayé social media gbogbo nǹkan tọ̀nù ni o <laughs> gbogbo nǹkan ti yàtọ̀ mo dáràn gbogbo yẹn pọ̀ kí báyìí sí àwọn mama wà nílé <laughs> tó o gbàgbé tí mo sọ látàrọ òkò sọ̀rọ̀ ni you got the text mo fẹ́ wò bóyá ara ẹ̀yin ọmọ awo náà bóyá ara yín máa ń move talk. Leave me alone. I don't have time for all this. Leave me alone. Ọmọ yìí ó níyọ̀. Iyọ̀ ẹ pọ̀ dákú jù. Mo lè fọ́ fún ẹ. Where your mama? Is she inside? <laughs> Àbọ̀ àbálọ̀rọ̀ èmi àti ẹ o a máa jọ fà tó máa tó ra àwọn gangan. màmá lẹ̀kùn sí o màmá má tọ̀ síbẹ̀ màmá má kàbùkù màmá ẹ jẹ́ jáde mi mọ́ ní rúùmù tẹ́wa o mo fẹ́ mọ ìdí tí ẹ fi ní kí n má tọ̀ sí ẹgbẹ́ ògiri àti kí n má tọ̀ sí i iwájú bíi àpáta lẹ́ẹ̀kan èèyàn kan lórí mi ló sọ pé máa ń discourage àwọn èèyàn tó bá fẹ́ tọ̀ wọ́n lè máa ń blọ́ọ̀kù mọ̀ra àwọn ẹ̀ kì í jẹ́ kí wọ́n tọ̀tọ̀ yẹn tó bá fẹ́ tọ̀ ẹ jọ̀ torí Ọlọ́run kí ló fà tẹ́ẹ̀kì fi ń jẹ́ káwọn èèyàn tọ̀ sí ibi ẹgbẹ́ ògiri yín àti orí àpáta mama ìyá má tọ̀ síbẹ̀ èèyàn bá wà lórí látẹ̀kọ̀ tí mo ti ń pariwo ó yẹ kó jáde tí ò bá sí nǹkan mi bẹ́ẹ̀ ó yẹ kẹ́ni ìjáde kí ló ń ṣẹlẹ̀ má bọ́nú rúùmù má bọ́nú rúùmù yẹn lọ. màmá ṣé kí máa bọ́nú rúùmù yín ni mo ti ń o. màmá. kíchìn níbí yàrá màmá. màmá má tọ̀ sí wa ni mo fẹ́ mọ ìdí tí a ní mo fẹ́ mọ ìdí tí mo fẹ́ mọ ìdí tí ìdí tí mo fi wá ṣe bí wọ̀ ni pé màmá yín wà nínú ilé ló sọ fún mi ìwọ́dà ọmọ tó jáwé ajáwé. wọn tó jáwé ń bí nsìn ó dẹ̀ sọ fún mi pé màmá má tọ̀ wà nílé. ọmọ tó jáwé. ó ń tàn lọ́ọ̀bì surprise ọmọ GSS ó ń tàn gbẹlura ss ó ń tàn lé gbẹlura <laughs> ẹgbà ìrìkẹdò eégún màgájí ojú ẹ̀rẹ́. Joshua. o tún ti dé bí. mọ̀nàgbọ́n bá bá barúkú. Ah, Joshua ibi tó gbẹ̀yìn ayé ẹ̀ sí rè. léwo. òun tá ogun tọ̀lé tọ̀lé. ọ̀gá primary two ló ti drop out. ìtàforítì. òun tó wá padà gbẹ̀yìn ayé ẹ̀ sí rè òun tó ogun tọ̀lé tọ̀lé káàkiri. òyìnbó ní invention is a mother of necessity. <laughs> ibi kan tẹ́mi ṣe ìwọ kí ni wọ́n ṣe báwọn rí kiri bí ìgbóná ni eh. iṣẹ́ wo ló wà lápá ẹ̀. bàbá ńlá gbogbo ohun tó ń ta yìí kó ta one thousand pieces nǹkan tó ń gbé káàkiri lójúmọ́ i am very sure pé kò lè wọ twenty thousand naira. Ah, ah, mi máa ń jẹun. ọmọ ètè mi nílá kan àti tèmi ló kéré kiri ní ìwọ yìí ṣé wọ́n ti tọ̀ lérí ló fi mọ ìpé ògùn yìí ṣiṣẹ́ ni. àwọn tó lò wọ́n yan lọ́hùn àwọn tó lò àwọn bíi tiẹ̀ báyìí náà tọ́lọ̀ ń yọ̀ǹda àtọ̀ fún tó ṣe pé wọ́n gbé ògùn mi lura ó lọ bẹ́ẹ̀ ni ó gbẹ bẹ́ẹ̀ ni wọ́n bí ọ̀rẹ́ ayé kan tó. lóòótọ́ lóòótọ́ ẹlòmíì ó tọ̀wọ́ gss three ni wà sọ sọ wà wèrè a fẹ́ wá solution sọ̀rọ̀ ayé ẹni ṣé o ti stop láti máa tọ̀lé àbòyè ń tọ̀ ẹ mo mọ̀ kó ń tọ̀ lé náà ṣe bíbí two years ago ni wà á ti yẹ mo rí yín lórí òkè níbi tó ti ń gbàdúrà fún ẹgbẹ́ kó má bàa sọ ọmọ. àbùdá ah, Sàámú àbùdá ah, Sàámú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ìyá mi ẹ wo ẹ wo nǹkan tó tún máa ń kẹ́ ẹ má wọ̀ rí. straw straw. ó ń tọ̀lé ẹ tí mo fẹ́ ẹ̀pù wò wò wò wò wá wò wo bí orin ọ̀rẹ́ mi ní àjọ lọ sí skul ni oògùn pọ́pọ́ tó bá ń tọ̀lé olóńtà yìí onímọ̀ ni ṣe é mọ̀ ládùúgbò ṣé ó máa ń ṣe akọni. ó máa ń ṣe akọ o. eléyìí kò dẹ̀ ní dáa fún ẹ. kò ní dáa fún ẹ kò dẹ̀ bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ ìkà ni ẹ kò ń ṣèyàn oògùn náà ní lárí kankan. ilé ya gbọ́ lọ́mọ ẹ ìwọ ọ̀dàlẹ̀ burúkú ẹ̀ ni mi mọ̀ kó máa tẹ̀kẹ̀ personal báyìí bóyá iṣẹ́ pè fún mi. ṣé mo rú iṣẹ́ ẹ lè imagine kan tó lọ sọ fáwọn èèyàn mi tàjọ lọ ó ní pé mi ò lọ́wọ́ kọ́ pákéjì ni mo ṣe ó ní kò sí kọ̀kọ́ lọ́wọ́ mi ó ní pé wọ́n ní mi ò ní mátà tí mo fi ń tunu lé ní dí ọ̀tẹ̀ léyìí. gbogbo orí ẹ̀ ò pé bẹ́ẹ̀ ló ṣe lọ. pápá ìwọ òṣì àwọn tí mo rọjọ́ fún abalẹ̀ ẹ̀ ò fẹ́ mo lè sọ̀rọ̀ mi ní mọ̀ kó máa tẹ̀kẹ̀ personal báyìí. ṣé mo rú iṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe lọ kó dẹ́ ah, ìwọ náà ṣáà gbọ́n nǹkan tó sọ ó láwọn tó ń sọ fún ó ní kán lè help ẹ ó nítorí ẹ ló ń ṣe sọ ẹ máa ní sùúrù fúnra yín náà ah, ah, kó tí ì le tó yìí farabalẹ̀ o ah. ẹ farabalẹ̀ kẹ́ ẹ ní sùúrù o èmi ò fẹ́ jà láàrin yín o nínú ilé ìtawà ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn o ẹ jẹ́ ká múra wa bí òṣìṣẹ́ ọwọ́ ká má bàa yọ dànù lẹ̀ yọ kọ̀ọ̀kan irú ìtìwọ̀ ló ń bù yẹn sìn ṣó dáa ọ̀rọ̀ tẹ̀ ìsàn sì ti ń fẹ́ dàbí èébú ara tó bá ń fi èèyàn wé ìgò àbọ̀fín wé ike bí kí ogun lórí lóòótọ́ nínú àwọn ẹ̀dá èèyàn ma bínú mo fẹ́ bá wí fún ẹni àmọ́ ká fìyẹn lẹ̀ ẹ jọ bí ọmọ ìyàlá jẹ́ nínú ilé yìí ẹ jẹ́ ká múra wa lọ́kàn ẹ jẹ́ ká dira wa mú ẹ má jẹ́ kí àwọn aráàta kan máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa ká má bàa fẹ̀dí ara wa síta ẹ mọ̀ pé tá a bá ti fẹ̀dí ara wa síta a ti fẹ̀dí ayé ayé awárí di wa wò wọ́n á lè mọ orúkọ lọ tó jẹ́ ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ láàrin yín tó ń dùn yín lọ́kàn ẹ wá fi sùn mí màdé bá yẹn parí ìjà nínú ẹ̀kọ́ta mi nínú yàrá mi ń bẹ̀ yẹn ẹ má jà mọ́ ṣe ti gbọ́. <laughs> bọ́dà Sàámú ṣé ẹ̀yin rè. èmi rèé Sàámú tù tu ń wo yẹn mo wà nínú gangan Sàámú nú òun ló ń wo yẹn ẹ jọ torí ọlọ́bí mo sọ lẹ́ẹ̀kan ẹ má bára yín jà gbogbo tó bá wà nílẹ̀ ẹ jẹ́ ká yanjú ẹ̀ tán ráúráú pẹlẹbẹ ṣọmọ kó sọ̀rọ̀ kan fún mi rí lọ́jọ́ kan nípa ẹlẹ́rìn ẹ̀yẹ tó dìdí sọ fún mi pé ẹlẹ́rìn ẹ̀yẹ bó ṣe wà kò lè ní ọkùnrin kan látàárọ̀ dalẹ́ nínú ayé ẹ̀ wípé pẹ̀lú bó ṣe ń wò bóyá gan ló lè máa rí i sùúrù farabalẹ̀ o tó sọ jù bẹ́ẹ̀ lọ ó ní jìjẹ́ kí n mọ̀ ní wípé ẹni tó gbé ẹni tó gbé gbẹ̀yìn tó fẹ́ gbẹ̀yìn ó tó mi mẹ́rin. ní sùúrù ó ní pé ìgbà tó sùn lé lórí ṣe ló bẹ̀rẹ̀ sí ní kí. ọ̀rẹ́ òṣì ìwọ ni kò ní yẹ mí nú ọ̀rọ̀ tó sọ ń sìn ìwọ ni kò ní yẹ mí bẹ̀ ó de farabalẹ̀ arábìnrin yìí ṣé bó ni tíwọ náà sọ fún mi nípa ẹ̀ tó ní pé kò kì í múra níbi tẹ́yìn obìnrin bá wà ó jẹ́ kí n mọ̀ pé òun gangan ló máa ń ṣèǹdí balọ́ọ̀kì kí tọ́ílẹ̀tì onítorí wípé tó bá ti wọnú tọ́ílẹ̀tì ó máa tilẹ̀kùn bẹ́ẹ̀ nípò fẹ́ fi irin tì kẹ́líbọ̀dì má bàa já wọlé ni ó wá ní pẹ̀lú bó o ṣe ń wo yẹn. orí bíi pé kò dá pé lóbìnrin. Ah! ẹ ẹ ẹ ó sọ ìfẹ́ ló kọ́ lẹ́ni jáfẹ́ kọ́ ní jẹ́ nínú lẹ́yìn. ẹni tí ah! mo fẹ́ parí ìjà ni mo fẹ́ parí ìjà ni ah! ẹ jọ mo fẹ́. are you well. i'm good i've been for you. your friend is in town. Which one? Yemi. Yemi is in town. Yemi Tide. I'm telling you. Yemi is not my friend, he's my brother. Are you serious? He's my junior fucking brother. He's a brother. <laughs> I don't know, you know. I thought he's your friend. No, no, no, he's my brother. You're my junior brother. You know I respect people a lot. You know I don't talk much. I don't talk much, I don't jambla, you know, that's it. Mr. Yemi, here we are. I hope you love this room. Of But me, Wale saw to me, this place is okay. What that's how. Shall I keep it? Irinṣẹ́ ni, mo like àfi bí rúùmù mi bí yàrá mi ṣe rí gangan ni dọ́tún pẹ̀lẹ́ o. which yeah. of your rooms. dọ́tún. i mean <laughs> exactly like his room. dọ̀bí sùn ṣé ọ̀wọ́ yàrá mi rí ni. no no mi ò gbọ́ dáadáa tẹ́lẹ̀. bí mo ṣe wọ bí tí mo kọ́rọ̀ ni pé yàrá mi ni mo wọ̀ máa ń pẹ́ ah, ah, àdúgbò kan lọ́ọ̀kan níbí mo tó kọ́ wá sí lórí ah, kí ni mo máa ṣe nínú yàrá mi sọ gbé mi wá bí ni. <coughs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dọ̀tún. ok so ibi tẹ́ máa sùn lẹ ti dé ṣètìgbọ́ sọ̀rọ̀ ẹ̀yin mo gbà bí fún àsùnbàwò èmi ò sùn bí o mo ń lọ mo ń padà lọ. ẹ ó bọ́dá Samuel lè lọ léyìí ibi tẹ́ máa sùn létí dé ẹ mọ nǹkan tẹ́ ṣe fún mi ni ibi tí mo wà lẹ́yìn àwọn nǹkan tẹ́ ṣe fún mi ló gbé mi débi tí mo dé so ẹ wò ó máa tẹyin sáfẹ́fẹ́ tó jẹ́ pé ẹ máa gbádùn láìfún yín kan ẹ máa enjoy gan. ṣé mi wà nílò lílé yìí o ọmọ nìyẹn tó tiẹ̀ gbàgbé o gbàgbé wáṣẹ́ o gbàgbé o gbàgbé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo ti wo párí ẹ̀yẹn kó tún wàá tóbi sí i. Àyẹ̀mú! That's up. Ìsọ̀. Anyway, um, Mr. Yemi, èmi fẹ́ jáde, ó máa tó ọwọ́ òru kí n tó dé. Ṣùgbọ́n tí see my day. tẹ́ bá ti sùn, a máa ṣe gbogbo fàájì bá ṣe Thank you so much. Ah ah. Ah ah. Thank you. Yemi, o rí pé máníjà tó ń lọ, o rí pọ́n gé ìwòrò. Ah, you don't know Ehoro? No, no, I, I don't know Ehoro. Ah, the sister of Emo. Ah, but that's Samu. Hey, eh, tea change. Ah, ah. Ṣé kárí ká máa Okay, it's all right. Um, alright. But Sàámú tí mo máa ń sọ̀rọ̀ wọn fún ẹ làwọn lọ dúró yìí. So Pushiri ṣe rí ah, wọ́n wà very very intelligent. I mean, wọ́n ní ọpọlọ gan-an, wa tún wà trustworthy torí téèyàn bá gbé nǹkan fún wọn àbí o gbéṣẹ́ kan fún wọn òfin kan sí kẹ́ wọn pé kán bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ ah bọ̀dá Sàámú wọ́n máa ṣe mo guarantee pé bọ̀dá Sàámú wọ́n máa ṣe dáadáa àmọ́ nǹkan kan wà ń tó jẹ́ pé mi ì gbọ́dọ̀ sọ tó ti yẹ. Ah, sọ ká yanjú ẹ lẹ́ẹ̀kan náà o sọ o. ẹ má borí ẹ má jẹ́ kí n sọ. anyways bọ̀dá Sàámú nice to meet you. thank you so much afa afa thank you. Ah, <laughs> christian ni <laughs> christian ni eh, bọ̀dá Sàámú mo dẹ̀ ṣe rí pẹ̀lú nǹkan tí ọ̀rẹ́ mi sọ yìí. bọ̀dá Sàámú àjọyìn lójú àjọyìn lójú ká tó lọ. ọ̀sùn wàhálà ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o thank you so much. àwọn bọ́dà Sàámú èmi àti ọ̀rẹ́ mi à ní pẹ́ jáde nsìn. ò ń jáde báyìí má pẹ́ o ah. má pẹ́ o má pẹ́ o. mo sọ pé a ṣe máa ṣe fàájì náà. kò sí wàhálà. but ẹ má worry anything tẹ bá need ṣe ti gbọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹgbẹ́ yẹn so kí ni menu list wọn ló wà bẹ́ẹ̀ ni. ok ẹ pè wọ́n sálẹ̀ anything ẹ order anything anything tẹ bá fẹ́. ṣé nọ́mbà tí máa pe náà wà ń bẹ̀. ó wà ń bẹ̀ everything ló wà ń bẹ̀. kò sí wàhálà anything tẹ bá fẹ́ ẹ̀yẹn ọ̀dà ẹ jẹ́ anything. yẹ́mọ̀ <laughs> yẹ́mọ̀ gbọ̀ngbọ̀ràn mọ̀dà sáàmù ìsọ̀. ẹ tún ti bẹ̀rẹ̀ àbúrò ṣé o máa dúró tì wọ́n àbí. àjọ máa wà bínú ni àjọ máa wà papọ̀ ni. yeah I, I will definitely chill with him. ẹ jẹ́ kí n tẹ̀lé yín lọ. really. Eh? <laughs> I just like this boy. Ah. <laughs> Just, ọ̀rẹ́ ẹ̀ ń bọ̀ wọ́n lẹ́nu tá a bá ti rí ti pẹ́ ká fura sí i ó dẹ̀ ń mi ni mo mọ̀ wọn wọn bá jí ẹ gbé pè yẹ o kò sì tẹ́ kọ̀ wọ̀lọ́wọ́ mi mọ̀. he wants me to ask you about Cairo. o tí mo sọ nìyẹn o tí mo sọ nìyẹn o. Cairo ló sọ fún mi kó n fi wá tó bá lẹ́gbẹ̀ẹ́ kó n gíyàn gbẹ́ngbẹ́ kí n kàn ń yeah Cairo in Egypt. wow that is terrible. no problem. ẹ kò sí wàhálà. kẹ ẹ jẹ yàrá yín. o tó bá wù mí kí n hàn dà. anything kẹjẹ ní tìtò bá. kò sí wàhálà ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ah ah tú ah kódà kò sí wàhálà ohun tó bá wù mí kí n ọ̀dà ah hey ọlọ́run mo kàn fi parọ́ ní rúùmù ìnẹ́nẹ́ rúùmù ìnẹ́nẹ́ ń nẹ́nẹ́ ó dàbẹ̀ lẹ́gbẹ́ kó gbérù mi bó ṣe wà lè gbé lọ sínú aṣọ rọọkì ìyẹn lè wà lọ́wọ́ ayaya hulu hulu hulu I feel alright wúbu wúbu wúbu wá. ta ni mo lè pè tó lè wà bá mi ṣeré ń bí o ìgbà tẹ́lẹ̀ ìtàn máa jí gbé ìtìtẹ̀lé wọn ṣé mi nìkan ni máa wàá dá wà bí torí mo mọ̀ pé tí n bá máa kú òbí ó kéré gbomi gbọdọ̀ mú two hundred and fifty thousand kúrò bí àbí kí ló gba rúùmù fún mi má ṣe pè fún mi á gbàdúró rúùmù fún mi kò ní fún mi ní two fifty. àwọn ilé pé ooo ẹ pè yọ síbi náà. yọ́ṣìp ibo ló wà kí ló lọ ṣe ta ló ń ṣe nǹkan hòtẹ́ẹ̀lì tí mo wà yìí Flora Street Florida Street hotel láàrin lẹ́sẹ̀ má bọ̀ bẹ́ẹ̀ o ẹgbẹ́ kan wà bẹ́ẹ̀ mi mọ̀ bó ṣe bó ṣàmọ̀ mi ó wá ní yọ̀ṣí bí mo ló wà ó lóò fẹ́ fún ẹ ní two hundred thousand ó rí etí ẹ̀ ti nà wèrè two hundred thousand má bọ̀ bẹ́ẹ̀ o má bọ̀ bẹ́ẹ̀ o tó bá lẹ̀ ti pẹ́ ju ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ ni o tọ́lọ́n bá lè jẹ́ kó dé báyìí kéèpì inú mi dẹ̀ ṣe lé ní mi kúkú ní toast ẹ̀ èmi ò ní kọ́kọ́ toast ẹ̀ mo mọ̀ pé tóun náà bá wọ̀ nínú ilé tó bá rí bẹ́ẹ̀dì tẹ́sì burúkú dẹ̀ ń fẹ́ sí lórí kò ní mọ̀gbà tó máa lọ́ mú. Ah! ta ló ń bẹ́ẹ̀. gbárí yẹ. mo sọ gbárí yẹ. mo sọ náà bí mo ṣe gbóhùn yẹn tó lọ gọrọ ní passage tẹ́ni yẹn rojọ́ fátáfátáfátá mo ní definitely brasa mo lè lè máa jẹ́. Ah! gbárí yẹ kí ló wá ṣe ń bí. Eh, kí lè wá ṣe ń bí. kí ló sọ mi káàkiri fún. brasa mi jáde síta. èmi ò lè jáde kí lè wá ṣe ń bí. kí ló kàn ẹ́ kí ló kàn pẹ̀lú tí wọ́n á ṣe ń bí. mo gbọ́ mọ̀ wá bí ni. mo gbọ́ mọ̀ wá bí ni ẹ̀yin gbọ́mọ wá bí. mo gbọ́mọ wá bí. àtìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí í ṣe ẹ̀. kí ló kàn ẹ́ kí ni tiẹ̀ sí òun náà fọ́ fún mi ni. èmi ọlọ́ọ̀ máa jẹ. ọlọ́ọ̀ máa jẹ kí ló sọ mí fún. ẹ má fòṣì lọ mí ẹ dá padà. olóṣì èmi ò fòṣì. olóṣì olórí burúkú ara ìwọ wá sọtẹ́ẹ̀lì ń bí ọkọ ẹ wà lójú ogun o ti wá rònú pé ọkọ ẹ á ti kú síbẹ̀ sójú ogun àbí olùsíwájú ọkùnrin wá bí àwọn arúgbó ọmọ ní hòtẹ́ẹ̀lì àṣírí ẹ ti tú gbogbo àdúgbò ló máa mọ nǹkan tá a jọ ṣètìlẹ́ fi jóná ìwọ ń bí ìbọ́kùnrin lèmi ẹni tó bá wù mí lèmi lè gbé wá sòtẹ́ wọ́n wá rún wọn bí àbí ìwọ gbárí yẹ ní frenchie hotel. ẹ yé mi frenchie frenchie nìkan náà ni àìtètè mọ́lẹ̀ yín ọ̀lẹ́ yín fẹ́ mú lóko àbí. kò sí wàhálà. Ah, ah, eh, ta lẹ gbọ́ wá sẹ̀. kókó ẹ jáde. èmi ò sì lè lọ àní mo máa jókòó kí n máa mo fẹ́rẹ̀ ní tẹ́gbọ́ wá bíbá yìí. tó bá bí ẹ dáa tó bá bí ẹ dáa tó bá tó ìṣẹ́jú méjì sí tó bá kúrò nínú rúùmù ìmáṣe tó bá ṣe pé mò ń lọ bìkan ni n bá dúró kí n wòran ni. wá dúró wá wò ó wá wò ó má má domi lé ẹ lórí lórí kọ́kọ́ kọ́kọ́ jọ aṣẹ́wó òṣì sórí fẹ̀dúrìtì òtẹ́ẹ̀lì máa mú sórí pákó ẹ bá dé látọjú ogun tiẹ̀ bá ẹ oníṣìnà wíri díẹ̀ chẹ́ǹjì ohun wíri gbàmíṣá gbàmíṣá gbàmíṣá gbàmíṣá gbàríyẹ gbàríyẹ ó dà.

tak. Yẹmí Yẹmí sílẹ̀kùn. Ẹ sà ẹ tí ì ṣí. Ẹ. Mo ní ẹ tí ì ṣí sà. Ọ̀ya. Ẹ sà kí ló ṣẹlẹ̀? A ti ń pe com wù mí látẹ̀kọ́ ẹ̀ bí kọ́ọ̀lù wọ́n pè wá pé oúnjẹ táwọn sọ pé kẹ́ ọ̀dà ẹ̀ tí ọ̀dà pé ká bá yín pé what's going on sir. what. what. what. what. kí lè lè. kí lè lè yìí kí lè lè kò yé mi. what's the meaning of this. I don't know. I should be asking you too. I don't know the meaning of this. You should be asking me èmi mọ tó jẹ lẹjọ bí màkàlẹ ti gbé mi gbé mi gbé mi yẹn màkàlẹ ti gbé mi gbé mi gbé mi tẹ́ẹ̀rì mi pè yẹn ṣé ẹwà ẹwà domi lé mi lórí ni. domi lé yín báwo ẹ sà ẹ̀yin náà lè ṣílẹ̀kùn fún mi náà ah, mo dẹ̀ lálàá pé mo wẹ̀ torí ọlọ́mọ lálàá pé mo wẹ̀ mo lálàá pé mo wẹ̀ ayé mi ti máa jẹ. òye mi mi mọ dẹ́fẹ́ ṣe ni mi mọ dẹ́fẹ́ ṣe ni. Ah! Hmm? bọ̀dá hmm? kí lẹ gbóhùn omi ni mo gbóòórùn. omi kẹ̀ ìtọ̀ lèmi gbóòórùn. omi ló rùn ní mú mi. ẹ gbóòórùn tọ̀. òórùn omi ni mo gbọ́. òórùn omi. báyọ̀ ṣe ní jẹ omi ìgbà sẹ́pẹ̀ ilẹ̀ tọ̀ níwèé èjì báyìí èmi mi ò tọ́lé ọmọ twenty one years ni mo ti tọ́ gbẹ̀yìn sẹ́. twenty one years ọmọ twenty one years ni mo wà tí mo ti tọ́ lé gbẹ̀yìn. sọ wá báyìí postpone ẹ̀ di yé ìtẹ̀sẹ̀ wọn á tọ̀ lé lágbàlagbà báyìí. mi ìmẹ̀ tó bá mi postpone ẹ̀ náà ni mo jẹ bí ibùsọ̀ wá dàtọ̀ lu mi ní. wọn ò lè máa ṣe pọ̀ wọn ìgbà tó yẹ pé bíbá ń jò àbẹ́yìn méjì lé wọn bíbá ẹni kọ́lé wọn bíbá náà. ẹ̀jọ̀ ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹ má tù mí láṣìírí ẹjọ́. kọ́mi. dàrá má kọ́mi. don't come don't come. bro sam. dọ̀tún uncle yemi is downstairs waiting for you but ah, ìgbà tó dé reception wọ́n sọ pé ẹ̀ tí ò dá nǹkan kan látàárọ̀ kí ló ṣẹlẹ̀. nǹkan tó gbé mi dé ìbàyẹn nìyẹn sá. ọ̀rẹ́ sá what's going on what happened. ẹ sá bóyá kẹ bá mi gbójú ayọ̀ lọ́lẹ̀ sá. sọ̀pọ̀ lójú ayọ̀ kí ló rí sọpọ oríire kí ló rí. i still don't get it what's going you on. okay bóyá kẹ tún look forward sá kẹ wá match méjèèjì papọ̀ àgbàlagbà. Dọ̀tún sọpọ́ mi ló ń rùn mi. Brosa, eh? you bed wet? Ẹ dey bed wet. Bed wet ìgbà òwò ẹ̀ ń pọ́n wọn lé nìyẹn, wọ́n tọ́ ọ lé ní sa. Mo bóyá jẹ́ bóyá èmi ìlú àbíẹ̀sì mi tó lè disappear pẹ̀lú kò yé mi, ó yẹ pé àwọn ẹ̀mí ayé wọ́n ní àbíẹ̀sì mi wọ́n lè disappear. Nǹkan tó ń yà mí lẹ́nu ni pé ẹ̀tọ́ láti bíbá ẹ̀ ó tún bọ́ sórí dúfè. Eh? Ṣé fọ́ páìpù omi ni? Ó lè bẹ̀rẹ̀ pọ́ gbé bọ́ òòsàn bẹ́ẹ̀ mi ni ó dẹ̀ kọ̀ǹgá wà lábẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ mi. àti kọ̀ǹgá àti ọ̀ṣọ̀rọ̀ nǹkan tí mo mọ̀ ni pé ṣé ibẹ̀ ṣì tí ẹ máa fọ sá. Ah, property hotel ni èyí lè máa fọ. property hotel ni so àwa ni ká máa fọ bẹ́ẹ̀ ṣì tán yàbí. that is true we paid you for your service not the other way round. you don't get this right a whole adult like this you related for what. èyí lè máa fọ. gbogbo etí mo ṣe ìgbọ̀nsẹ̀ super story ni ẹ máa fọ bẹ́ẹ̀ ṣì. ẹ wọ ẹ jẹ́ kó máa bọ̀ kó wá fọ́ you just have to wash it. àìkọ́nọ̀fọ̀ tó yí mi you understand The irú àgbàlagbà báyìí tẹ́ máa ma tọ̀ you bed for what. mi ló fi fi màmá yẹn pariwo náà ọmọ etí ló tó pariwo báyìí. ẹ wo bí ẹ fi ọmọ etí lẹ ṣe yí bẹṣítì ẹ gbọ́dọ̀ fọ̀. wait kill on ń now. She will take a lọ with Billy. ni ó ṣe máa sọ for wọn pé Ah ah, sir. I'm a mọ̀ pé òtẹ́ níbí báyìí ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n náà ta ló fẹ́ máa faṣọ balagba. Hush, oh, shit hundred percent unacceptable. I mean this can't happen in developed countries ṣé nǹkan tẹ̀ ń tíra láti sọ fún wa ni pé ká ní wọ́n mu ọtí wọ́n wá mu yó wọ́n wá bì ẹ máa ní kó fọ aṣọ tó bì sí yẹn ni what are you saying. ó jẹ́ tó ṣe jẹ́ ni o ó jẹ́ tó ṣe jẹ́ ni mo mọ̀ nǹkan tí mo lè ṣe o. àmọ́ ìyá Sàámú ṣé iná ṣe ń tọ́ ni. I don't know how it happened. I don't know the exactly what happened. ìtọ́kọ̀ dá ní dìímí ní bí You know, I just did not that I was dirty. I was dirty, I was swimming at the same time. I wake up, I made it up. Ah. Can you just imagine? Ṣé ìdòwò àgbàlagbà ẹ̀sà kẹ́ tó wọlé dé ni mo ti sọ fún ọ tẹ́lẹ̀. Ọ̀dà hotels wọ́n lè máa ṣe o. Ṣùgbọ́n ní hòtẹ́ẹ̀lì standard ẹ wo bí sà tó o bá ti fi lè fọ bẹ́ẹ̀ṣíìtì wọ́n máa sọ twenty five thousand naira. Ah, twenty five thousand naira? yes sir. then let me pay. no no no no má sọ anything. ee eh, sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bí látàárọ̀ gbogbo ẹ̀ mo ní nínú rẹ́kọ̀dì lórí fóònù yìí mo ń ya gbogbo yín gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bí ó dá sami má wọrí o mo fẹ́ kí mánéjà yín dé gbogbo yín máa make sure wípé wọ́n sáàkì kúrò ń bí ṣe ti gbọ́ ẹni sùúrù ẹ jẹ́ kí n tún yá yín. bẹ́ẹ̀ni ìyàbọ̀ tí bẹ́ẹ̀ tó jọ yẹ yóò yọ sí bí yóò yí bí wọ́n ní wọ́n ní mo tọ̀ lé sórí bẹ́ẹ̀dì ni wọ́n ní mo tọ̀ ni. wọ́n ní ẹ̀tọ̀ àbí ẹ̀tọ̀. kódà Sàámú báwo lẹ ṣe máa tọ̀ ok ẹni tètè sọ pé ó fẹ́ fún mi lówó ń kọ́ òun dà. ẹ wo ẹjọ́ tó rò lórí èmi nìkan ẹ ti pọ̀ jù one two three four five six seven lórí èmi nìkan wọ̀ wọ̀ yẹ jẹ́ kí n lọ sọ bọ́dá Sàámú ẹ̀ lè fọ anything. jẹ́ni jẹ́ni sọ. a ní tí mo ṣì wá bí ẹ̀ ní fọ anything. Um, well i'm good at worship. no no no no no. yẹmi báyà gbàgbà mi fọ yẹmi bá fọ bá fọ. kò sẹ́nibọ̀dì tó máa fọ ẹ̀kọ́ dìímú ẹ̀yẹ dìímú. mo rí ẹsẹ̀ di. ọlọ́run o ọlọ́run ibi tí mo ń kọ́ bẹ́ẹ̀ mo ń kọ́ bẹ́ẹ̀ mo fẹ́ tọ̀tọ̀ yẹ̀rẹ́ yẹ síbí wọ́n ní máa tọ̀ mo fẹ́ tọ̀ síbí wọ́n ní máa tọ̀ màmá mo ti dé. mama, emi tí mo fẹ́ tí mo fẹ́ tọ̀ síbi tẹ̀ pé kí n má tọ̀ mi ò mi ò padà mi ò padà ara ògiri fẹ́ǹsì ilé onílé ni mo tọ̀ sí ẹ ẹ jọ tó lọ́wọ́ ẹ Mama! Ah, dárò. Mama! Ah, irun kí ni ní báyìí torí ọlọ́run ẹ ṣàánú mi ẹ ṣàánú ẹ ṣàánú mi náà ẹ dẹ̀ yọjú sí mi kẹ́tì ẹ̀bà mi sọ̀rọ̀ ẹ jọ ẹ ah máa rogo báyìí o mo máa bẹ wáyà yìí sí gbogbo bí ìdá díẹ̀ lóòótọ́ lóòótọ́ Mama! Mama! gbogbo bí ìdá lóòótọ́ mi ò rí sáyé mi ò ti rún báyìí bọ́dà bọ́dà bọ́dà bọ́dà wọn ní wá yín sí ọ ẹnì bọ́dún lọ. àmì àmì kí ló ṣẹlẹ̀. ẹnì bọ́dún lọ. àmì àmì àmì. èmi náà ní bọ́dún lọ o. kí ló ṣẹlẹ̀. ẹ jọ ṣàǹfààní. kí ló dé kí lẹ rí. èròǹgbọ̀n yín yẹn ni ń sọ bẹ́ẹ̀. ẹ̀yin náà ní irùngbọ̀n náà. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ní àgùsù wàhálà ẹjọ dúró Ọlọ́run ẹjọ àwọn aráalé ni mò ń béèrè ìyà tó ń gbénu bíi ni mò ń béèrè mo dẹ̀ ti lọ káàkiri mi ò rí wọn ogun tó dẹ̀ ń wà nínú ayé mi báwo lágbára gan tí ìbàdàn rí yá ẹ ogun ayé mi ò lè ṣe. àwọn wo. àwọn tó ìyà tó ń gbé bí. kò sẹ́nibọ̀dì tó ń gbénu ilé yìí náà. èèyàn ń gbé bẹ́ẹ̀ o ah. èèyàn ń gbé bí o ọjọ́ kan wà mo fẹ́ tọ̀ sára ògiri mo fẹ́ tọ̀tọ̀ yẹ̀rẹ́ sára ògiri wọ́n ní kí n máa tọ̀ mo fẹ́ tọ̀tọ̀ ṣẹ̀rẹ̀ṣẹ̀ sórí àpáta wọn ní kí n máa tọ̀ àti yẹ́rẹ́yẹ́ àti yẹ̀rẹ̀jẹ̀ mo á lọ tọ̀ sí bí ẹgbẹ́ fèsì kan bẹ̀yẹn lọ́wọ́ sọ fún mi pé ìyà tó wà bíi wọ́n ló burú gan ipò máa takù mi àgbà ẹni mo ti wáyà yẹn mi ò rí. ṣe fẹ́ gbọ́ àtijọ́ tí mo ti ń gbàdúgbò yìí tí mo ti ń gba bíbà ẹ̀ kọjá mi ìrẹ́ anybody nílé. èèyàn ń gbé bísẹ̀ ọgbà tí mo lè fẹ́ wá padà láti wá bẹ̀ yá yẹn pé mo tọ̀ síbẹ̀ mo rọ àwọn kan tí wọ́n jáde ń bí mo rọ ọmọ kan jáde ń bí gbà yẹn. àyàfi ọjọ́ kan ọjọ́ kan tí mo réyàn bíbá yìí á ti máa tó one year. á ti tó one year. one year ago tí mo ti réyàn bíbá yìí. ẹ̀dẹ̀ ni kò séyàn bí. ẹ one year ta ló ń gbé bì. Ah, ayé mi ti bàjẹ́. bọ̀dá ṣe kò sí. ìbáṣọ nǹkan tó ń ṣe mí fún yẹn máa pítì mi. kí ló ń ṣe yín ẹ sọ. ìbáṣọ tó ń ṣe mí ẹ máa pítì mi. ẹ sọ bí àdèmáré lòmíì tó máa bá yín ṣe àtúnṣe sí ah, ayé mi tí màá ẹ má sọ fún yàn kọ́kọ́. ẹ má sọ fún anybody mọ̀dà sàmúlò orúkọ mi mo popular gan ládùúgbò tí bẹ́ẹ̀ sọ fún yín tọ́tẹ̀ bá sọ fún yàn ó máa dùn mí gan ah, ah, gbogbo ìràwọ̀ mi máa jẹ́ ládùúgbò ní mọ̀dà mo ń tọ̀ lé. bọ́lá Sàámú bọ́lá Sàámú ìyá ẹ̀ ló fi kàn mí ìyá ẹ̀ lọ́nà ló fi kàn mí ó ní mo ṣe wá síbí brasa àbúbá òṣà ìbọn mi. brasa mo mọ̀ yín jù mo mọ̀ yín dákú ẹ̀ ń tọ̀lé. oorun rọ̀bẹ̀ lẹ́yà mi. Ah! ẹlẹ́jẹ̀ mi rè inú ọ̀rọ̀ ṣàgbẹ́. bọ́dá sà. má pẹ̀lá mo màmá tó kì í ṣókè ní òun náà yẹn ń jẹ. bàbá wọn máa pariwo máa pariwo I don't want my neighbor to know pé mò ń tọ́ lé. bàbá gbọ́dọ̀ fún mi máa ń pariwo sẹ́ẹ̀. Ah. Ah. lẹ́yìn jẹ́ gbójú òdúrà wọlé ẹ̀ẹ́dẹ̀mú ẹ̀ẹ́ bẹ̀rù ẹ̀yìn ẹ̀dí bàjẹ́ mo rí bẹ́ẹ̀ wẹ́tú ti dà wẹ́tú ti dà ayé mi dání mo jẹ dání mo jẹ dání mo jẹ o dání mo jẹ tó ń sàyé mi dàlágbà lúgbú mo lérò tẹni mo jẹ tẹni mo jẹ tẹni mo jẹ o tẹni mo jẹ tó sẹ yé mi dẹgbẹgbẹlúgbù ayé mi dẹlẹgbẹlúgbù o abẹ mi ń ṣomi ní gbogbo ìgbà o tẹni mo jẹ tẹni mo jẹ tẹni mo jẹ tẹni mo jẹ tó sẹ yé mi dẹlẹgbẹlúgbù. mo fẹ́ràn tèmi nígbà tí mo fẹ́ sọ pé mo tó tọ̀ lẹ́fọ̀ bẹ́ẹ̀ jẹ́ pọ́npẹ́ bọ́ọ̀sì náà bẹ́ẹ̀ mi orísun odò lábẹ́ ni mo dẹ́rẹ̀ mo dé sọ dání mo jẹ dání mo jẹ dání mo jẹ dání mo jẹ tó ṣe àyè mi dàlàgbà ló gbù. four and a half ìjọsí bí ń lò èmi náà three and ni mò ń lò ẹlẹ́rìn ẹ̀yẹ three aniak náà ló ń lò ta ló wá lè mú fóònù. ai orúkọ lélẹ́yìí o Jésù Kristi ẹ gbà mí aṣọ́bọ̀dá Sàámú rèé ṣé bọ̀dá Sàámú ń tọ̀ lé ni ẹ wá ṣe bó ṣe ń rùn fún yẹ́ẹ̀. ń gbé fóònù mi má ń gbé fóònù. Ah! pẹ̀lú gbogbo ẹnu yín nínú ilé ìdánimọ̀ wá ṣe fọntafọnta kiri aṣẹ́ ìtọ́lẹ̀ ẹ̀ ní tìjú ah! orí ẹ ti bàjẹ́ ṣebí lẹ́ẹ̀kan òun jáde lọ àti wọ́n jẹ́bẹ́ méjì ti jáde kí n tó sáré gbé fóònù síta pé kó lè sáré gbẹ. Ah! abẹ́ ẹ̀ máa rẹ́lẹ́yà nígbà tí mo rí pójò fẹ́ ni mo ní kí n padà sílé kí n lọ káṣọ mi wọlé torí mi mo gba ti máa dé láti ibi tí mò ń lọ ni mo bá rí ibi tó ń gbé bẹ́ẹ̀dì pamọ́ sí. kí ló wọ́n dé ibi tí fóònù mi wà ṣé bára ògiri ni mo gbé sí kó lè gbẹ kí ló wọ́n kí ló wọ́n dé kí ló wọ́n dé bẹ́ẹ̀ ah, orí òpè ah. òkùnjọ́jọ́rọ́ jọ̀rọ̀ ṣe èrè ọmọ yìí ṣọ̀rọ̀ jèrè ọmọ yìí wà ríran wò èmi báwo ṣé màá tó ṣé màá tó sí bẹ́ẹ̀dì ṣé ó wá dàtọ̀ sórí bẹ́ẹ̀dì ni. bírẹ́sà fúta ló dàtọ̀ sí bẹ́ẹ̀dì. mi ò mẹ́ni tó wá tó wá dàtọ̀ sórí. Máyọ̀wá Máyọ̀wá báwo ni alpha ó yẹ máa wọlé lọ mo ti lálejò ẹ wá ah, wọlé lọ. bọ́dá Sàámú àwọn lè wọlé mi ò tí ì lè wọlé àti ìyànjọ́ ọ̀rọ̀ tó wà ń lẹ̀. bọ́dá Sàámú kò sí pọ́blẹ̀mù ìròyìn ayọ̀ ní nǹkan tá a lè discuss níbí náà ni. ẹ wo ẹ wo ẹ jẹ́ ká wọlé ká sọ dábàá máa sọ ẹ jẹ́ ká wọnú yàrá yọ síbí ká sọ̀rọ̀ ńbẹ̀. Eh, bọ́dá Sàámú ṣebí ẹ̀yin náà fẹ́ sọ àwọn ah, ti da nǹkan sí yàrá tèmi ó ń ká sọ yàrá tiẹ̀. Ambra Sàámú ṣe ìrántí ibi tí mo ti ń ṣiṣẹ́ robot foams tó ti ń ṣe foams tẹ̀tí wá bá mi fọ́rọ̀ iṣẹ́ ẹjọ́ sí. robot foams. mo ti ròyìn fún wọn. tí mo ní mo lè jẹ́ mákẹ́tà fún yín láàárín community community mẹ́fà òun ni wọ́n ti mọ̀ mí dáadáa dáadáa. ẹ̀yẹ́ kan mọ̀ pé ṣe kí ni ẹ wà hardworking hmm? diligent and outspoken. as a matter of fact ọ̀gá ti ní kí n máa bọ̀ ní next week fún interview. really. <laughs> interview gan wa kọ o ṣe rí bó ṣe ròyìn yín yẹn ẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní lẹ́sẹ̀. àdúrà ṣe é rasa wúrí ṣe. kò ṣe kò ṣe jẹ àrò rẹ rasa mo dúpẹ́ mo dúpẹ́ gan lọ́wọ́ ẹ kò ní bàjẹ́ fún ẹ o ṣe o. ẹ jẹ́ kí n sin. ẹ níbo ọ̀nkú ẹ̀wò kẹ́ tó lọ kí lórúkọ kan fi yín lẹ́ẹ̀kan sí. Ah, ah, pẹlẹbẹ ṣé nǹkan ń ẹ ni jọ ṣé gbogbo kan ló máa ṣẹnu ṣọṣọṣọṣọṣọṣọ tó máa dá sí kí ni problem ẹ gan pàápàá kí ló dé. madam ẹ fi wọn lẹ bó ṣe béèrè yẹn náà dá wọn náà lè fi bá a polówó you never can tell. ẹ jẹ́ ìbéèrè ẹ jọ ṣé robot foam lẹ pé àbí. robot foam orúkọ kan. yeah robot foam. ẹ wàá máa lọ ẹ wàá máa lọ ẹ wàá máa lọ. uncle ẹ má lọ anywhere ẹ wo foam tẹ ẹ wọn lẹ àwọn lọ ní wọn ti fi tọ bá yẹ ẹjẹ. ẹ fún mi ẹ jẹ́ kí n sunkún mo fẹ́ jókòó sunkún. Eh? Eh, má sọ̀rọ̀ má sọ̀rọ̀ ọ̀rọ̀ wa rí. Rasamu, ìpàjọ ẹni láti wá àkànṣe sọ̀rọ̀ ara yín This is not ordinary, this must be spiritual. Ẹ ìpínlẹ̀ yàbí ti rọ̀ dì báyìí, òòrùn tí wọ́n rọ̀ mọ́. Béèjì oh, ni mo lè ah. fẹ́ fi sùn màá wá síbi iye next week. Ah, pẹ̀lú ilé ẹ má bọ́ mọ́ o. ẹ má ní ẹ̀ bọ́ eh? ẹ má wọlé mọ́. Ah ẹjẹ jẹ ìwé ẹjẹ ìwé mi ni last eh, day ti máa tọ́ rẹ ẹjọ by next week ma ti stop ìtọ̀. sọ ní pẹ̀lẹ́pẹ̀ yóò ní sọ́mọ́jú mi yóò fẹ́ òdúró lọ́wọ́. gbàǹgbé fóònù yẹn padà jẹ́ wọnú yàrá jẹ́ wọnú yàrá gbére jẹ́ wọnú yàrá gbére. ìyá mi o ìyá mi ọlọmọye ìyá mi ọlọmọjọ. dákẹ́ o dákẹ́ o. ìyá kéré gbóhùn mi o ìyá kéré gbóhùn mi gbogbo ẹlẹ́yẹ mo ti bá múlẹ̀ ìyá kéré gbohùn mi. ṣakiru ṣakiru ṣékìlì máa ń lọ ṣé wàá dá yanjú ẹ̀ kó dẹ pè mí. kí ló dé. a lè jókòó síbi ò dẹ pé ìyá kéré ìyá kéré oyún kò wọlé kò wọlé kò lọkàn lẹkùn ìyá yẹn kí ìyá yẹn jáde ohun tí mò ń bẹ́ẹ̀ sọ nìyẹn. kí ló ń ṣiṣẹ́ tó ń ṣe báyìí. ṣé bí báwo. torí tiẹ̀ máa ní. ní kí ni. kàkà kó jọ́ ìmí kájọ kọrin ọ̀hún kọ́ lè jáde sí wa. ṣé mo ní bí mo rin yẹn ni tí o sọ fún mi pé orin ló fẹ́ wá kọ́ mí ni àbáfẹ́ wá bẹ̀bẹ̀. Ah o mọ̀ pọ́wọ́ ló ń ṣíwájú ijó o jẹ́ tẹ̀lé mi báyìí kájọ máa kọrin ọ̀hún kọ́ lè mọ̀ pé ó dùn ẹ̀ dáadáa nítorí gbogbo ohun tá à ń sọ àti tá à ń ṣe ni òun nìyá yìí ń rí tó ń gbọ́ o bẹ́ẹ̀ ni. ìyá kéré gbóhùn mi o ìyá kéré gbóhùn mi tẹ́lọ̀ ní gẹ́lọ̀ gbogbo ẹlẹ́yẹ mo ti bá a múlẹ̀ ìyá kéré gbohùn mi ìyá mi ọlọ́mọ yé ìyá mi ọlọ́mọ jọ ìyá mi ọlọ́mọ ràn mí lọ́wọ́ kí n má ṣàṣetì ẹ dákun ẹ mi tí ẹ mọ̀ wípé ẹ̀yin ẹ̀fà èmi ẹ̀fà ẹ̀fà méjì ò sì gbọ́dọ̀ fara wọn sí kòtò ẹ dákun ìyá mi ẹ dákun ẹ jọ̀ọ́ torí sàámù mo ṣe wà ìyá mi ẹ ẹ ṣàánú mi ìtọ̀ yìí pọ̀ jù fún sàámù kí ló dé láì ṣàkèrè àkèrè gan yájú ni níbi tó ń tọ̀ ẹ dákun bá ń ṣàánú ẹ ìtọ̀ yìí pọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ báyìí nínú gbogbo ìgbà ó ti pọ̀ jù ó ti di ìtìjú ẹ bá ń jó ní ìdúró fún ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ jẹ́ ń báyìí ó ti dá báyìí. arínájà ìyá mi jókòó ṣe mo dúpẹ́ ẹ wá dákun ẹ jẹ́ kóun náà jókòó ẹ jọ̀ọ́. mo ti jókòó owó owó bẹni ṣe àpọ̀tò òṣìṣẹ́ wọn bá mi bẹ̀bẹ̀ kí n jókòó mo ti jókòó already. Sàámú yá ẹ o. bẹ̀bẹ̀ fún mi ilé wà bí mo ń tọ̀ lé. ìyá. àwo ní gbàwo ní gbọ̀wọ́. ẹ bẹ́ẹ̀ ni. báwo ò bá gbàwo ní gbọ̀wọ́ hmm. àwọ̀ atẹ́ àwọ̀ aya fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí owó aṣọ. Hmm. ẹ wo iṣu ẹni ní tọwọ́ ẹ ní ibi po ah, ìtọ̀ yìí pọ̀ fún Sàámú ẹ dákun ẹ bá mi yọ òun àjàgà yìí ẹ jọ̀ọ́ mo fọwọn onílẹ̀ mo fi bẹ̀ yín ẹ dákun. ó ń tọ̀ kiri ó ń tọ̀ ọ̀lẹ́ àbí. ó ń tọ̀ ní. ẹ kí n tèmi. Ah, ah, ah. ìyá ẹ mọ̀ eh. ìyá ẹ mọ̀ mẹ́ náà sọ pé kí n máa ń tọ̀ sàrán ògiri níbi tẹ́ni kí n máa ń tọ̀ sí bí apáta mo lè kú òdìbò gbé wájú lẹ́yìn mo lọ tọ̀ sàrán ògiri bẹ̀ èèyàn kan lọ́wọ́ sọ fún mi nípa tí bá ti wá sọ́dọ̀ ìyá ìgbé kí n wá bẹ̀ yìí ó ní mo ti tọ̀ sí fisílítì yín. Eh, ìyá ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí tẹlẹ dùn máa rè bẹ́ẹ̀ ni amọ̀pọ̀ ti ṣẹ̀ àmọ́ ẹ bá wa dáríjì á ti fa bẹ̀bẹ̀ bẹ̀yìn ẹ̀ dákun. arínájà bẹ́ẹ̀ ìyá mi. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ níwọ̀nba ìgbà tí ò ti sọ sáwọn ìyá mi lórí hmm. kí n tèmi èmi ò mọbi tó lọ tọ̀ sí. Ah, ìyá ìyá ẹ mọ̀ pé mi náà wọn ò kéré mọ́nú ayé yìí mo ti bọ̀ wọn onílẹ̀ mi léèrè mo ti bọ̀ wọn ọ̀ṣà bàbá mi léèrè àmọ́ ń ṣú bákan bákan wọ́n tún wá ń jẹ́ kó yé mi wípé àfi tí n bá dọ́dọ̀ yín òun lẹ tó lè tàn mọ́lẹ̀ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí Sàánú ẹ dákun. arínájà ṣó o rí àdánwò tí ọmọkùnrin yìí kó sí àfojúdi ló bá débẹ̀ hmm. àti àìlè mójú kúrò èmi ni mo lè ṣe nǹkan báyìí àrínájà tá a bá torí èṣù jẹpọ àtòrí èpo jẹṣu ọlá ẹ ló máa jẹ. Ah, ṣé mo dúpẹ́. jẹ́ kí n wọ ọwọ́ àlàáfíà ẹ̀. ó ní ọwọ́ ìjọba. Sàámú mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹbọ tó wọ́ọ̀mù jẹ yẹn ó ti ń affect yẹ. bí báwo àwọn ọlọ́run méjì yìí yẹn yàká sí wọn. ó ṣe máa yàká sí ìyá yìí. yàká sí wọn kọ́ lè rí dáadáa ah, ni. tí ìyá yìí bá mú ẹ sọ́wọ́ ẹ̀ jẹ́ àgbẹ̀. má jẹ́ kán mú mi lọ́wọ́. Ah, ẹ ọ̀dà ìyá. ìyá kiri ẹjọ ẹ má mú mi sọ́wọ́. arínájà ìyá mi. ìwọ náà wọ ọwọ́ ẹ má sunkún tó fẹ́ máa bèmí náà nínú jẹ́ ni mo wá wá ẹ má sunkún mọ́ ẹ kú kalẹ̀ ẹ sà Ah, èyí wá lóde tí o tún sunkún. Ah, bàbá kò ń ṣẹ́jú ẹ̀ bó mo ṣe tó yìí kọ́ mo máa tọ̀ lé ìtìjú ni bàbá ẹ gbà twenty two years lẹ́ ń wò yìí. Ah, iye wọn yẹ kẹ́ ẹ fọkànbalẹ̀ eh, ṣé bẹ́ẹ̀ ti wà lọ́dọ̀ tèmi àgbélédáfá gbé ìkùlé mọ iye tó wù ẹ mọ tí mo lè ṣe ẹ mọ tí n ò lè ṣe ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ṣé bá tẹnu jẹ ibẹ̀ ló ti lọ rèé kó bára rẹ̀ bàbá ń sunkún ẹ ká má ríran bàbá ṣe pé òun nílà ká ìdáadáa tó ní làákàyè torí tiẹ̀ pé ó yẹ kó lè ronú ẹ̀ tó fún un ní nǹkan jẹ. ta ló fòògùn dọ́mọ mi wò yẹ bàbá. mi ò mọ mi mọ bí tí mo ti kúrò àgbà kó báyìí. bẹ́ẹ̀ ni sọ́n kẹ́rẹ́ bẹ́ẹ̀ ni sọ́n ṣé lẹ́yìn nìkan ló ti ń jẹun ni ṣé ọ̀ kì í jẹun bò mí ni. oúnjẹ kẹ ẹ̀bùn mi rí ìrìnkúrin o mi ò láwọn ọ̀rẹ́ tí ó dà in fact tooth friends làwọn ọ̀rẹ́ mi. tooth friends hmm. ṣé wọn mọ̀ pé tooth friends yóò sì tán pariwo gan ló fún ọ jẹ. Ah! bẹ́ẹ̀ ni òun gan ló fún lóògùn jẹ. ẹ gbà mí bàbá ẹ gbà mí bàbá ẹ gbà mí kí ni ọ̀nà àbáyọ ẹ gbà mí nǹkan tẹ́ bá lè ṣe kí tọ̀ kó tẹ̀ má tọ̀ mọ́ bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. ẹ̀yin sá farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ kété tẹ́ ẹ ti pè mí wípé nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ mo ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ mo sì ti parí rẹ̀ mo sì fi dá yín lójú pé láti òní lọ kò tún tọ̀ lé mọ́ ah. bí n bá ní kẹ́ ẹ ṣe mo ṣe ní kẹ́ ẹ ṣe tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ni o hmm. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ o ṣeéṣe kó tó máa tọ̀ lé padà o. Ah, màá ṣe màá ṣe màá ṣe. ògùn rẹ o hmm abẹnú gọ̀ǹgọ̀ mm. lubulubu ojú ọlọ́ni mm. ẹgbà àṣà ní ọ̀jẹ̀ ewé rẹ̀ ní òpè èmi agbẹnudápá mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ wo bó ṣe wà yìí ẹ gbìyànjú kẹ́ ẹ dà sínú oúnjẹ tó bá fẹ́ jẹ tó bá dalẹ̀ èèwọ̀ tó wà ń bẹ̀ ni pé kò gbọ́dọ̀ sùn títí tágo méjìlá ó fi lù ó gbàgó méjìlá báyìí lè lù bó bá fi lè sùn ibi tó bá tọ̀ sí báyìí bí ìgbà tí bàbá já mi bẹ̀ ní o tó bá tí ọba ti wá sùn torí rèé ọba ṣe tí ọba sùn tágo méjìlá bá lù ìtọ̀ tó bá tọ̀ sínú pò ẹ gbìyànjú kẹ́ ẹ ṣàdúrà sí pọ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ ṣàdúrà sí tọ̀ dáadáa gbogbo bẹ́ẹ̀ bá ti fẹ́ kó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ bá ṣàdúrà tán pílẹ̀ bá wá mọ́ ẹ wàá gbé lọ títì kò bá àṣebi tẹ́sẹ̀ rìn o kò bá àṣebi tọ́kadà rìn o kódà kó ṣe mọ́tò ní rìn bẹ̀ ẹ ṣàgbé sẹ́gbẹ̀ bẹ̀ ẹn tí wọ́n bá bí pọ̀ rí kan gbọ́ rẹ̀ dá kó débẹ̀ kọ́ lọ rè é kọlù yẹ yẹ ẹ wo ó ti o tí ó fi jáde láyé bí ó ṣe máa tọ̀ káàkiri nu wọn ìtọ̀ tó yẹ kó wọn máa tọ̀ àti tààfẹ́ lómìn nu àìbá àwa lè sọ o torí ọba báyìí náà ṣe tí wọ́n bá gbé e dọ́dọ̀ tèmi èmi ò tún fún un lóògùn á tún tààbò mi kò jù bẹ́ẹ̀ lọ. ah bàbá ṣé kò sọnà àbáyọ mi ni mi ì fẹ́ fi tèmi fi kó bá tẹlò mi. ah ọmọ ṣe o. ẹ ń sunkún ni bàbá. ẹkún rẹ ni mò ń sùn. Ah. ọ̀ọ́ àbáyọ mọ́tá yóò fi parẹ́ ni. Ah. ìtumọ̀ ẹkún tí mò ń sùn nù. ọ̀dà bàbá wa ti pa láàánú samaria ní tẹ́ ẹ fẹ́ kí nǹkan sọ wọn làkejì ẹ bá mú. Ah. bàbá ẹ má lọ mọ́mí a máa lo omi ìfẹ́ tọ̀ mọ́ bàbá. èmi àrówó fi ṣe é èmi àrówó fi ṣe o èmi àrówó fi ṣe ìgbàkígbà tí ń re kàn mí ìwọ ah, òṣìwò ní community wọ́n ń gbé pò sáàrin títì ẹ wò ẹ tẹ̀ ẹ tẹ̀ ẹ kẹ́kẹ́ tẹ̀ fọ́ ẹ tẹ̀ fọ́ ẹ tẹ̀ fọ́ àwọn òwe orí wọ́n rí wọn kò là gbọ́sẹ̀ wọn máa gbé mọ́tò kiri ládùúgbò ní àmọ́ bóyá kan nù wọn ló bọ́lẹ̀ tó gbé bóyì síbí wọ́n máa bà community jẹ́ ṣé bí wèrè ló yẹ kó ọ̀la tẹ̀ fọ́ kó lè ṣe pẹ̀yẹ̀ lórí ẹ̀ ah kiri what kind of thing is this nínú community ẹ wo ẹ ọmọ gbogbo kékeré kó kúrò ah gbọdọ bọba yìí bọba yìí ọ wèrè bóyá sand ibi bọ dẹ yìí yìí èmi ló fẹ́ yẹ nǹkan pé kókó kó sì lọ́nà wọ́n wèrè ọlọ́gbẹ́ ìtọ̀ síbi tí gbogbo èèyàn rìn community kò ní bàjẹ́ lójú mi lágbára ọlọ́run. Ah. Ah. Ah. mo dáràn wọ́n gbé kíní ẹ̀ sójú ọ̀nà mi ìwà bẹ́ẹ̀ kí wọ́n gbé síbẹ̀ nítorí wọ́n fẹ́ bá community jẹ́ ní pọ́ọ̀ pọ́ọ̀ pọ́ọ̀ lọ gbé sójú ọ̀nà pọ́ọ̀ pọ́ọ̀ eh, eh, olúwa ń bẹ pẹ̀lú tó eh, ẹjọ́. kí lọ́nà àbáyọ ṣé wọn náà ti fojú àná. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yàtọ̀ sí wípé ó ṣe àfojúdi hmm. ọ̀rọ̀ tí ò kọ́ ẹ wọ́n gbé nǹkan sójú ọ̀nà kí ni tiẹ̀ ṣẹ́yìn náà ti wá rí wípé ṣe ni wọ́n fi ìtàn ìfúnhàn sójú ọ̀nà ètí ò wá yé ìwọ ni wípé ká ní ìwọ ò bá fi ọwọ́ ara ẹ gbé ìtàn yìí dànù tí ilẹ̀ bá fi ṣú bá ìtàn yìí ẹ̀bọ á wá padà sórí ẹlẹ́bọ àṣàṣe á padà sórí aláṣàṣe àmọ́ ò jẹ́ kó padà sórí wọn kò wàdùwàdù kí wọ́n fẹ́ ṣe fún mi wọ́n bà kínní kan jẹ́ òfò owó rẹ̀ já ilé agbọ́n kò wá jẹ́ ká gbọ́ kó máa ta ẹ́ kiri ah. bẹ́ẹ̀ náà ni á gbé ẹbọ síbì kan ẹ níbi tó gbẹ́bọ sí òde ẹlẹ́bọ gbẹ̀bọ rí á fọwọ́ gbé ádìwì ádàjọ náà bí eléégún bá ń ṣe égún ẹ̀ tí wọ́n ń lùlù kiri àdúgbò ẹ ìwà wa bọ́ sí kọ̀rọ̀ wàá máa gbé wọn ṣépè kí ni tiẹ̀ owó kì í fún òwò lọ́rùn ẹ̀sìn tó bá wù kálukú ni kò ṣe ṣé o fẹ́ gbọ́ ṣé wàá lè ṣe nǹkan tí n bá ní kó ṣe. màá ṣe ẹ má yẹ kí n tọrin ẹ má yẹ ká bẹ́ẹ̀ mi wú ẹjọ́ tí ọlọ́mú ti gùn ju kí n máa tọrin náà wọ́n máa rò pé mo gbé bọ́ọ̀ òòsà bẹ́ẹ̀ ni. tó bá ti lè sùn sí etí odò fún odindi ọjọ́ mẹ́ta gbáko hmm. kó o máa bẹ Yemọja hmm. ó wá ṣeé ṣe o kí Yemọja kó gbọ́ ẹ̀bẹ̀ hmm. tàbí kó fárígá tó bá gbọ́ ẹ̀bẹ̀ àjẹpọ̀ ṣe kòǹgẹ́ orí ah. àmọ́ tó bá fárígá ó ṣe máa bá kú nìyẹn hmm. ṣé tọ̀ ah. ló ń tọ̀ yẹn ó yìí tọ̀ rárá ah. a máa rìn lọ lójú ọ̀nà bẹ́ẹ̀ wá dẹ̀ máa tọ̀ sára wọn a máa rí kó ń tọ̀ sára. Sàámú Alájọ. Sàámú